ẹ káàbọ̀ padà lórí ìkànnì yìí o sinimá kan wà tó ti jáde tá a fẹ́ gbéyẹ̀wò àkọlé sinimá yìí ni alọ́ba àwọn òṣèré jàǹkànjàǹkàn ló sì kópa nínú sinimá yìí bíi ọdúnládé adékọ́lá tí òun jẹ́ ọba nínú sinimá yìí bẹ́ẹ̀ gẹ́lẹ́ la rí tòkunbọ̀ ọ̀kẹ́ tí òun náà kópa nínú sinimá yìí a rí ìjàrẹ́gbèmí tí àwọn náà kópa nínú sinimá yìí ọba ìyẹn ọdúnládé adékọ́lá jẹ́ ọba ńlá ìyẹn ọba tadé ti ìlú tàlàdé ọ̀pọ̀lọpọ̀ èèyàn á sì máa wárí fún un nítorí ọ̀rọ̀ tó kó jọ dúkìá tó kó jọ ṣùgbọ́n ṣáké nìkan bẹ̀yìn àjájẹ́ ìyẹn ni àrẹ̀mọ tí ọba kò ní lórí gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé kò dára fún ọba tí kò bá ní àrẹ̀mọ bẹ́ẹ̀ ìyàwó ọba tá a mọ̀ sí olórí kò gbọ́pá bẹ́ẹ̀ kò sì gbọ́po kí ni àwa ti ṣèyí sí? Si? eléyìí jẹ́ ìbànújẹ́ ọkàn fún ọba ìyẹn ọdúnládé adékọlá tí yóò sì máa bẹ ifá ìgbà tí òun yóò bímọ ṣùgbọ́n ṣá gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé tí ìrètí bá pẹ́ jù ọkàn á máa ṣàárẹ̀ bẹ́ẹ̀ ló ki ìkànnú àwọn omidan tó ń ṣiṣẹ́ láàfin mọ́lẹ̀ tó sì rọ̀ lóyún tí ìyẹn fi ṣe bẹ́ẹ̀ bí ọmọ ṣùgbọ́n nígbà tó wà nínú oyún Ifá mú un dá lójú wípé ọkùnrin ni ọmọ náà yóò jẹ ṣùgbọ́n ní kété tí ó bímọ obìnrin ni ọmọ náà jẹ́ tí wọ́n sì fi bẹ́ẹ̀ sọ ní Adébíyì olórí kejì ìyẹn tó bí Adébíyì fún ọba jẹ́ alágbára ẹ̀dá tí ó sì fi ara rẹ̀ lẹ̀ fún ikú tí ọmọ rẹ̀ Adébíyì ò bá kú nítorí àwọn irúmọlẹ̀ kan wọ́n ti gba ààfin tí wọ́n á sì máa béèrè fún ẹ̀mí ènìyàn fún ètùtù. E ètùtù yìí ni ọba kọ̀ láti ṣe nígbà kan tí ó sì mú ẹ̀mí olórí kejì lọ ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà ọba náà kú bákan náà ìyẹn ọba tadé ti ìlú tàlàdé ó wàjà tó sì jẹ́ wípé ọmọ rẹ̀ kan ṣoṣo tó fi sáyé ìyẹn adébíyì tó jẹ́ obìnrin ló gbọ́dọ̀ gun orí ìtẹ́ bàbá rẹ̀ ṣùgbọ́n adébíyì jẹ́ ẹlẹ́sìn ìgbàgbọ́ tí kò sì yẹ tí kò gbò rárá nínú ẹ̀sìn ìgbàgbọ́ rẹ̀ ó farigá ó bara jẹ́ ó ní òun kò lè ṣe ìṣẹ̀ṣe rárá àti rárá ṣùgbọ́n ṣá bàbá rẹ̀ tó wàjà ìyẹn ọba àtàdé ti ìlú tàlàdé máa ń yọ sí i lóòrèkóòrè lójú oorun tí yóò sì máa sọ fún un wípé ó gbọ́dọ̀ gun orí ìtẹ́ tó òun fi sílẹ̀ àti wípé àwọn olóyè kò fi lọ́rùn sílẹ̀ tí ó sì padà di adélé bàbá rẹ̀ ìyẹn ọba àtàdé ti ìlú tàlàdé ṣùgbọ́n ní kété tó gun orí ìtẹ́ bàbá rẹ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ onígbàgbọ́ wọ́n mà sọ ààfin di ilé wọ́n ń wá sí ààfin lóòrèkóòrè eléyìí ló bí àwọn olúwo àtàwọn òjòyè nínú tí wọ́n sì fi bẹ́ẹ̀ lé wọn kúrò láàfin ǹjẹ́ adébíyí pẹ́ lórí àpèrè bàbá rẹ̀ ǹjẹ́ àwọn irúmọlẹ̀ kò yọ ọ́ lẹ́nu mọ́ ẹ ní láti wo sinimá yìí ọlọ́balà kọ́lé rẹ̀ ẹ ṣe.